masiala kejì masiala yìí ọkàn àwọn oníṣúfì gbẹgbẹgbẹ òun náà ni masiala rúyàtò nàbí sallallahu alayhi wa sallam yaqadatan wa ama rúyàtò nàbí sallallahu alayhi wa sallam yaqadan ní ti fífi ojú rí ànábì muhammadu ní ojú ayé sallallahu alayhi wa sallam fahuwa min akwali alimuh alimokorofi minasufiya ní ti fífojú rí ànábì ní ojú ayé lẹ́yìn ikú rẹ̀ ọ̀rọ̀ náà ó wà nínú ọ̀rọ̀ àwọn tí àwọn tí ọpọlọ wọn ti bàjẹ́ nínú àwọn oníṣúfì àwọn tọpọlọ wọn ṣe kíni tó ti bàjẹ́ tó ti dípẹ́ta wàlà asìlálà òfin ṣẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà mà nípìnlẹ̀ nínú sẹ̀ríà wàlá fi wá kẹ́lẹ́ hà ọ̀rọ̀ náà kò tún nípìnlẹ̀ nínú tí ń ṣẹlẹ̀ láyé wata wà yìí o láàfi sẹ́rí wàlá fi wá kẹ́lẹ́ láàfi sẹ́rí wàlá fi wá kẹ́lẹ́ hà kò tí wọ́n sọ kò sínú sẹ̀ríà tí wọ́n sọ ntí ó sì ṣẹlẹ̀ ni wọ́n sọ lábẹ́ ìbéèrè tó ti béèrè yẹn là ń dáhùn lọ́wọ́ ìbéèrè tí wọ́n ti béèrè níwájú wípé àwọn lọ ṣe protest fún Palestine àti Iraq against America àti Israel so nígbà táwọn wá délé tán làwọn ọmọ ìyá kan wá ń sọ pé àwọn rí màláíkà jìbìrì ìlú àtàwọn màláíkà kan àti àdégbà Muhammad tí wọ́n ń sọ̀kalẹ̀ wá sílé ayé láti wá ṣe ìkúnlọ́wọ́ fún àwọn lórí protest náà so ìwọ́n máa ń béèrè pé ǹjẹ́ alẹ́ láwọn màláyíkà bí gẹ́gẹ́ bí wọ́n ti sọ yìí ǹjẹ́ àṣìlẹ̀ rí ànábì muhammadu lẹ́yìn ikú rẹ̀ wọ́n ti wá fèsì títa ni títa àwọn màláyíkà ó kú èsì títí ànábì muhammad sallallahu alayhi wa sallam ǹjẹ́ alẹ́ rí ànábì muhammad lẹ́yìn ikú rẹ̀ lójúkòròjú. àwọn àfáà ní ọ̀rọ̀ náà rírí ànábì lẹ́yìn ikú lójú ayé ọ wà nínú àwọn ọ̀rọ̀ àwọn ọlọ́pọlọ tó ti dọ́ta nínú àwọn sufi ọ̀rọ̀ náà kò ní ìpìlẹ̀ nínú ṣẹ̀ríà ọ̀rọ̀ kò sì kì í ṣe ń ṣẹlẹ̀ ni wọ́n ń sọ رضي الله عنهم أمور عظيمة بعد وفاته صلى الله عليه وسلم àfààní أمور ọ̀rọ̀ ńláńlá ó ṣẹlẹ̀ sí àwọn sọ̀hábà lẹ́yìn ikú òjíṣẹ́ ọlọ́run àwọn ọ̀rọ̀ tó tóbi tó tóbi wàkánú fi àmásìlè hájà lè wùjú dìhì bẹ́ẹ̀ náà hàn tọ́wọ́ ajá sí pé àwọn sọ̀hábà wọ́n wá bùkátà gán sí rírí ànábì láàrin wọn láti lè yanjú ọ̀rọ̀ náà falima lamuyẹri haru lahun èyí ti ṣe tànàbí òfin yọrí sí wọn. wọnàm yàrá ọhún wọn ò sì rí wàá wá ahabu náà sí ilé yìí. anebi sì ni ẹni tí wọ́n nífẹ̀ẹ́ sí jù lọ láàrin àwọn ènìyàn wàhùn ahabu náà sún ilé yìí àwọn sọ̀hábà yìí náà sì ni àwọn tànẹ́bì nífẹ̀ẹ́ sí jù lọ láàrin àwọn ènìyàn àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú òbíṣẹ́ kódà tó fi mọ́ ìbùdó àṣìṣí ó di wàhálà ó di wàhálà. àwọn kan sọ pé ó dún ọjọ́ mẹ́ta kí wọ́n tó sin òjíṣẹ́ ọlọ́run lórí pé ìbò náà sì sí àwọn kan sọ pé ibi tó kú sí láti sí àwọn kan ní nóò àlè sí síbẹ̀ mọ́tìbára láàánú gbé lọ ibi tẹ́ máa ń sin òkú mùsùlùmí sí láàánú lọ ọ̀rọ̀ ní fanfa bákan náà ogún àdẹ́bí tó fi lẹ̀ á pè ní àbá àlè pé fáwọn ẹbí àwọn kan tó do pé wọ́n pè ogún ànẹ́bí àwọn kan ní rárá ẹ̀ lè pè ogún ànẹ́bí àwọn ọ̀rọ̀ wọ̀nyẹ ọ̀falẹ̀ ọ̀yẹ̀ ká níbi ọ̀sọ́ pé èyí ti ṣe kí náà ń já sí báyìí náà ẹ̀ ṣe sí ní sí àyè náà ogún mi tẹ̀ sí fáà mí ìgbà mélòó gan mo fi lẹ̀ tọ́wá di fífà báwọn kó sì yanjú ọ̀nà once and for all kó yanjú ẹ̀ kó sì padà kó tó dijú padà nígbà tí wọ́n fẹ́ kó kùránì jọ tó fẹ́ bá ibi ẹ̀ jọ Abubakar yarí ó ní nóò ó ní rárá àbá ìjẹ̀dùgbà yóò jí ọlọ́run àwa ní bá ìjẹ̀dùgbà yìí kú jí ọlọ́run náà Usmanu ní ilé rẹ nìkan ni kùránì ó wà o ilé ẹnìkan ní ọwọ́ o yóò sì máa yọ dànù ní kọ̀ọ̀kan o wọn náà wọ́n bá sí gbé káàkiri nínú àpò tá à ń gbé káàkiri tọ́wọ́ dàbí ọ̀pá àṣẹ tá à ń gbé tì sínú ilé tiẹ̀ tọ́wọ́ adásí tó lọ́rọ̀ àwọn mùsùlùmí bíi tákàdá tákàdá méjì tákàdá mẹ́ta Abubakar Sanjani ẹni tó tó bá jẹ́ sẹ́kítírì òkìṣẹ́ ọlọ́run tí mo bá kọkọ̀ nílẹ̀ ọ̀nà ìyá rí ó ní àṣẹ tánà bí ọ̀pá olójú ayé rẹ̀ ìwọ usman àríkí náà ń pè lọ́wọ́ àpò òun láíláí ó sàn kí wọ́n kọ òun kó tẹ̀lé àṣẹ lọ. ọ̀rọ̀ ń le gan o tó ti bẹ́ẹ̀ ẹ dákun táwọn sọ̀rọ̀ àwọn nìkan lè lọ́lẹ́bí ṣé èyí ó dájú pé èyí ti ṣe àgbo bá kiri yìí jẹ́ wọ́n pín ní ẹ̀jọ́ kẹ́ẹ̀sì ṣe photocopy rẹ̀ fáwọn mùsùlùmí káàkiri àgbáńlá ayé ànábì ọ̀rọ̀ jáde sí wọn títí wọn máa fi yanjú ọ̀rọ̀ yẹn. ní kété tó kú tán ni Abubakiri ló tún gbé ogun dìde sí àwọn ikọ̀ kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ máa yọ kánlẹ̀ lọ́ẹ̀sì bí àwọn tó wọn ò ní kírun àwọn tí wọ́n ní àwọn ò ní yọ sàkà àwọn tí wọ́n ní àwọn oníjagun àwọn tí wọ́n ní kẹ́límọ̀ nìkan làwọn máa wí àwọn tí wọ́n gbà pé mùsálímọ̀ ló lè kà dáàbì náà àsìkò sílẹ̀ fún báyìí Abubakari lọ́lọ́ tètè sípayá rẹ̀ ó lóun ó gbogbo tì wọ́n ni Umaru ọkà ta rẹ̀ ó ní náwó ó ní sèwọ̀n máa kírun ó ní sèwọ̀n máa ó ní sèwọ̀n máa bí kẹ́límọ̀ tó ṣàhádà ni àbọ̀ mọ̀ bá ti bí kẹ́límọ̀ tó ṣàhádà àlẹ́bí ní àgbọ̀dọ̀ gba ẹ̀jẹ̀ rẹ̀ ni àbábìrì sọ fún pé ká àdìsí parí àdìsí tó mú àgbẹ̀gbẹ̀ ká parí àdìsí gẹ́gẹ́ lórí àpamọ́. Why about these controversies? nígbà táwọn controversies wá wà Why ìtànà ibi òfin jáde ó sàlẹ̀ kọ́ máa gbọ́ pé wọ́n ti ń fa wàhálà ọyẹ kọ́ ma tó ẹni tí ó jáde sáyé ọ ń kúrò wàhálà ni o tí ó bá kúrò wàhálà kò ní ṣe kíni kò ní jáde sí ayé wáyé tí òfin jáde ṣùgbọ́n máa fà sọ wípé ẹni tó bá ń sọ pé ànábì tún padà wá sílé ayé láti wá tún ṣe nǹkan kankan òwúrọ̀ ni o torí pé àwọn immediate students yẹ àwọn first generation of the Muslim Ummah wọ́n fa oríṣiríṣi nǹkan lẹ́yìn ikú rẹ̀ tànàbí ò ti torí ẹ̀ yọjú sí wọn àwọn sì ni ànẹ́bí nífẹ̀ẹ́ sí jùlọ àwọn náà nífẹ̀ẹ́ sí ànẹ́bí jùlọ nítorí náà kò sọ̀rọ̀ bíi pé ṣé o ti dá nínú rí ànẹ́bí lẹ́yìn ikú rẹ̀ òtúbá tẹ̀lé ṣe eh, Mirza Ghulam Ahmadu òun náà sọ bẹ́ẹ̀ pé ànẹ́bí wa ń padà ẹtì ẹ̀gbọ́n tó ń tiẹ̀ sọ wa abu fabisi fóun pé wa alẹ́bí alẹ́sì sọ́sọ̀ yìí alẹ́bí olè má tiẹ̀ ọ̀sọ̀ yìí eléyìí tọ́ sọ́sọ̀ yìí wọ́n jẹ ọlọ́ èyí ti ṣe táwọn sọ̀ abàbí gbé mùsọ́láwù làdísì kalẹ̀ àwọn àbá ńláńlá tí wọ́n ti lọ wáyé tí wọ́n fi gbé the science of àdísì kalẹ̀ àdídìí ẹ̀ nìyẹn tọ́ba ti jásí pé alẹ́ tún rí ànẹ́bì láti bílẹ̀ pé ọ̀rọ̀ yìí ṣé lóòótọ́ ló sọ ọ́ tí ó sì fún wa lẹ́sìn àjẹ́ pé a nídìí ká lọ kọ́ pé àdìsí kan sọ yìí àdìsí kan tọ̀ yìí kù ẹnu kákọ́ kákà máa gbé ni ànẹ́bì o ọmọ àbúláyò o ọlọ́run ṣàdúgbò o ọlọ́mọdé àṣìnà o àwọn ẹni tí sinagá o. wọ́n sì nà débi pé ọlọ́run ìlú akóhùn lánàá òun jẹ búrẹ́dì àtẹ̀wà lọ́wọ́ àwọn sì tọ́ jẹ́. ọ̀fun àdẹ́bìnrin sọ̀kúdà lẹ́yìn. àmọ́ ìsìdìláàlù ba'dihim bil hadith alladhi fi sahihayn ní ti bí apá kan wọ́n ṣe ń lo àdíìsì tó wà nínú Bukhari àti Muslim láti fi ṣe ìjẹ́rìísí rírí ànábì lẹ́yìn ikú rẹ̀ lójú ayé tí àdíìsì yẹn sọ pé ànábì sọ wípé man ra'ani fil manan fasayarani fil yaqadha ẹnikẹ́ni tó bá rí mi lójú àlá ó máa padà rí mi lójú ayé àdìsí tí wọ́n lò nù o man ra'ani fil manan ẹnikẹ́ni tó bá rí mi lójú àlá fasayarani fil yaqadha ó sì máa padà rí mi lójú ayé wọ́n lo àdìsí náà ala ìkànnìyàtì rúyàtì nàbí sallallahu alayhi wa sallam yàgọ̀dọ̀ láti fi rinlẹ̀ pé ó rọrùn láti rí ànẹ́bí lójú àná. fàlẹ́sà fi ìmọ̀ yẹn dúró àlámà bọ́ọ̀lù àlámà bọ́ọ̀lù èyí tí wọ́n ń sọ yìí kò sí tó ń túmọ̀ sí bẹ́ẹ̀ nínú àdìsí o kò sí nǹkan kankan tó ń nínú àdìsí tó ń túmọ̀ sí tàbí tí ń tọ́ka sí tàbí tí ń jẹ́rìí fún ohun tí wọ́n sọ yìí o balhada fi yí àdìbùsùrọ̀ ohun tí ń bẹ nínú àdìsí kò tayọ àdìbùsùrọ̀ ìró ìdùnnú lè máa rọ̀ áhùn fìlìmọ̀ náà fún ẹni tó bá lánàá rí ànábì lójú oorun ayàrọ́rú fìdíjànà pé ẹrú ẹni bẹ́ẹ̀ ó máa padà rí ànábì nínú ọgbà àlùjànnà wàlẹ́ ìsàlì náà nà náà yàrá ọ̀hún yàtọ̀ tàbí dúnìyà kò túmọ̀ sí pé dájúdájú ẹni tó bá lálàrí ànábì lójú oorun ó máa rí lójú ayé nílé ayé o kò túmọ̀ sí o kọ́ọ̀lá ni hafi ìgbòho hajj ọ̀hún àfàwọn hafi ó ní wàṣàgbà báàdù sọ̀lẹ̀ yìí àwọn kan nínú àwọn ẹni rere wọ́n máa ja tiwọn sọ́tọ̀ wàṣàgbà báàdù sọ̀lẹ̀ yìí àwọn kan nínú àwọn ẹni rere wọ́n máa ti ya tiwọn sọ́tọ̀ o wọ́n ti ṣe nǹkan tó strange o fazana náà takọ̀ àì yàrá àrùyà bìràyìnẹ ras àkíkọ wọn mà sọ pé fífi ojú báyìí rí ànábì lẹ́yìn ikú rẹ̀ wọn mà ní ṣẹlẹ̀ àwọn kan nínú àwọn tá a tún mọ̀ sí ẹni rere nínú àwọn sálàf àwọn kan náà sọ bẹ́ẹ̀. ètí wọn bá sọ kọ́wùlù ṣáà ọ̀rọ̀ kan tí ò bá lè kú mu ni ọ̀rọ̀ kan tí ò sí kíni tí ò bá ẹgbẹ́ ẹ̀ lọ ni ó ti sọkúsọ nù torí pé àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ gan wọn ò láǹfààní láti sọ kọ́dà tẹ́ ẹ bá jà wà níyàn mo tún ó tún fẹ́ẹ̀ dé ẹ̀dókò tàbí ọjọ́ bẹ́ẹ̀ ni máa bọ̀ àbí tí mo bá sọ pé mo máa ń rí lágbájá fún ọ tó o ní rárá ẹ̀ rí lágbájá kí ló kù tí màá ṣe màá méèkì àrègbèntì fún pàdé yìí ni ẹnu kí n dèrò wọn lágbájá ọdún lọ báyìí ọjọ́ ọ̀nà ń bọ̀ ọ̀ ń bọ̀ lọ́dà mi sí kò ti dà ẹ ẹ̀yin tẹ́ ẹ ní mèrí lágbájá ẹ máa bọ̀ ẹ dọ́kọ̀ ọ̀fẹ́ mi ẹnu kó sì dé kásì jọba pé lódodo mo máa ń rí lágbájá gbogbo àwọn tí ń sọ pé àwọn rí ànábì lẹ́yìn ikú rẹ̀ kò sẹ́ni kankan nínú wọn tó ṣe bẹ́ẹ̀